Ó fẹ́ kí n sọ bí ṣe ń lọ nílùú yìí fún ọ. Wàláì kò sẹ́ni tó yé. Bí káàárọ̀, káàsán àbí káalẹ́ ni ká máa kíra wa ni kò sẹ́ni tó mọ̀. Wọ́n ti kó gbogbo wa sínú ọkọ̀ kan tí ó ní fèrèsé wọ́n sì ti palẹ̀kùn ọkọ̀ dé. Kọ̀ńdọ́tọ̀ ti gbowó lọ́wọ́ kówá wa ó sì ti sálọ. Káṣí tó wọnú ọkọ̀ náà ti gba gbogbo nǹkan àmúṣagbára tí ń bẹ lára kówá wa wọ́n ti gbọ̀n wá yẹ́bẹ́yẹ́bẹ́ abẹfẹ́lẹ́ ló kéré jù téèyàn lè fi fárí ọmọdé àbí gé èékánná àgbàlagbà wọ́n ti gbà lọ́wọ́ kó wá wa alágbára wa ti dọ̀lẹ arúgbó lẹni tí ń wakọ̀ ó sì tàn lágídí ọ̀nà jẹ́jẹ́ ni kó wá wa ń lọ kò tí ì gbé wa kọjá àbùsọ̀ kan ọ̀páná mọ́tò ó sì bọ́ lẹ́ǹdí ọkọ̀ kẹ́lòmíì ò sì bọ̀ ọ̀bẹ ọ̀takú olóhùn ní jẹ́ kò sì sẹ́ńtọ́ lágbára láǹfààní àti débi sáàrin rẹ̀ wà torí ní tó fi dí gàgà ń tọ́ lágbára ni. pánsá òfura ló jẹ́ pánsá ọjà náà àjò òfura ńlọ́jájá ò jìn pọ́nlé ọ̀bá fura olè ní oko ibi ìsáná ló ti yẹ ká kíyèsí ogun ngbà gómìnà ilé ìfowópamọ́ àpapọ̀ tó náà gba presidential form hundred million naira bolú ti rówó ó ti kówó rẹpẹtẹ ó ti fi rọkọ̀ tí èso polongo òbò wọ́n ti tẹ pósítà káàkiri. ọ̀nà kan náà ni ó ṣàgbàrò owó rẹ̀ padà ló jẹ́ kó gbogbo wa sínú ayanran títún finá mọ́ wa yóò láwà kú òlòkò ìyàtà àwà ìgbó la fẹ́ kú òlòkò ẹrú táwa ni ó gba stẹ́rìn lọ́wọ́ àwọn alágídí àwọn karambà ní oníkàbá èèyàn yìí a ṣáà kú olójú kan tá a wà a sì lè padà sí búdòkọ̀ ká lọ wọ́kọ̀ mi wọ̀ gbogbo wa la wà nóde àròwó lè fowópamọ́ àròwó gbà èmi tí mò ń bá ń sọ̀rọ̀ ẹ̀ gan mo ti wà sàǹdẹ́ẹ̀dì bímọ àmúrí márùn péré ló kù lọ́ọ̀ mi à lówó ilé ìfowópamọ́ à rí gbà. Gbogbo ẹ̀yin tẹ̀ ń fìyà jẹ wá lórí ẹ̀tọ́ wa, ó pé ọkọ Ọlọ́run.